dem say dat mayegun dat man too dey talk e too dey talk say mayegun diary e dey hot like pepper but every day dem dey thief money in bulk. chimo woman pikin dey di street dey hawk still dem talk say make we no talk but thank god say mayegun don come. so my pipo make you loud yo. mayegun don come oh yo yo. my pipo make you shout oh yo yo. mayegun don come oyoyo. Oh, of the masses. Mayegun don come o. Mayegun daya. Mayegun làwa mọ̀ làmọ̀ tó dòdòdò. Mayegun daya rí ayé bí nàmbà wá. Mayegun làwa mọ̀ làmọ̀ tó dòdòdò. Mayegun daya rí ayégún ti dé o ọ̀rẹ́ ara yìí. ayégún dayari dayi bí nàmbà wọn. ayégún já wa sí. ayégún dayari dayi bí nàmbà wọn. àṣírí ọ̀jẹ̀lú kì í bò níbẹ̀ o. bá ṣe rere àní máyégún máa wí. máyégún dáyàrí máyégún nọ́mbà wán. ó sì tún ṣe rere wàá gbọ́ níbẹ̀ o. máyégún dáyàrí máyégún nọ́mbà wán. máyégún dáyàrí dáyàrí kò ní. godfatherism kò sí lọ́rọ̀ máyégún. máyégún dáyàrí máyégún nọ́mbà wán. ẹ fara balẹ̀ sẹ́wọ̀n. Right. Can you hear me now? So what can you? Yeah, okay, great. So that means you can hear the sound now, yeah? You can hear my voice as well. Right. So, good evening to you, good morning to you, and good afternoon to you from wherever you are watching from. This is Mayegun live. lórí Facebook and yes we like you lórí youtube and yes we like you. Share the broadcast. Invite your friends. Invite your not so friendly friends, your neighbors, your wherever, everyone you can tag and tell them that this is Mayegun live. Yes, like alẹ́ sora. There is something about this song, yeah. If you are where children are dancing to the song, yeah, you probably will love it more. Ayégun ti dé, àní ẹ̀sùn ra kì í. Aṣòfin tí ń rúfin o. Ayégun Thank you, thank you, thank you. So, you know what I'm going to do? I have an update I want to give, and that update is better delivered in Yoruba. So, if you are joining me, I'm going to say the if you are joining me and you are, you are uh, a non-Yoruba speaker, I'm going to say read the comments, okay? Because I'm going to spend the next uh, few minutes to uh, give an update to my people in Yoruba land in particular. The message, some, some of them you probably will love too, because you've been following this as well for a while. So that's why I'm going to deliver this in Yoruba, especially because of the targeted audience, our, our uh, French uh, speaking Yorubas who don't speak English. So I'm going to deliver, and some of our Yoruba brothers and sisters too who have been in, uh, you know, Spain, speaking Spanish for so long. So, pardon me if uh, this is not uh, a general one, so to say, but it's a good one. So, ẹ̀yin èèyàn mi, ẹ káalẹ́ o ẹ Eku. ẹ kú òwúrọ̀, ẹ kú ìyálẹ̀ta, gbogbo ibikíbi tóun tiẹ̀ ti ń wo máyégún. èmi ni wọ́n ń pè ní mayegun general the general overseer ní ibi tí wọ́n ń pè ní temple of truth ní orí mayegun's diary political. àwa ò kàn kì í sọ̀rọ̀ nípa gbogbo àṣemáṣe àwọn ìjọba àtàwọn tó wà nínú ìjọba àtàwọn tó fẹ́ wọ inú ìjọba olóṣèlú àtàwọn lọ́jọ́ gbogbo wọn a kì í ṣe pé àwọn nìkan là ń sọ̀rọ̀ nípa wọn à ń lo orí afẹ́fẹ́ báyìí a tún fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà tí a lè gbà bọ́ nínú gbogbo nǹkan tí àwọn jẹgúdújẹrá yẹn ti wá bọ̀ ìyẹn nìkan kọ́ o lórí Mayegun's Diary political. níbi tí ẹ wà yìí tí à ń pè ní Temple of Truth ẹ àwa máa ń ránmọ níṣẹ́ a tún máa ń fàyà àti ni o lórí Mayegun's Diary political. apart from pé à ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó ń lọ àti bí a ṣe lè ṣe a tún ní nǹkan kan níbi tí a pè ní ìfọwọ́sowọ́pọ̀ ní tó túmọ̀ sí pé tí a bá rí ẹnìkan àbí ọmọ ẹgbẹ́ Temple of Truth wa yìí tí ó bá nílò ìrànlọ́wọ́ wọ́n ń rí ìrànlọ́wọ́ gbà lórí Mayegun's Diary Political. Ìdí nìyí nígbà tí ìkan nínú gbòógì ọmọ akínkanjú ọmọ ilẹ̀ Oòduà olóyè Sunday Ìgbòho tí ó di ẹni tí ìjọba Nàìjíríà gbógun tì àtòun àtàwọn tí wọ́n jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ àti àmúlẹ́yìn rẹ̀ àwa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti àwọn ọ̀rẹ́ Yorùbá àti gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sí ìdájọ́ òdodo àti òtítọ́ ni gbogbo wa bá ta pápá mọ́ra a pariwo àwọ́de àṣeyí aṣọ̀hún àṣegbá àṣàwo wọ́n ti gbogbo mọ́lé ni o lórí pé a kàn kì í sọ̀rọ̀ lásán àbí kí a kí a ṣe àfihàn àléébù àwọn ẹni ibi tí wọ́n ṣe ojú nàìjíríà àti gbogbo nǹkan tí nàìjíríà ti ṣe pátá fún ọmọ yorùbá sí ọmọ yorùbá kì í dẹ́ẹ̀dẹ́ bá ní ká yẹrí gbọ̀ngbọ̀ngbọ̀n lọ́nà ń kan lọ́rọ̀ ìdí nìyẹn o tí àwọn ọmọ ẹgbẹ́ Temple of Truth ti ẹ wà yìí ti sọ wípé bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ la bá pera wa jọ a ní a fẹ́ dá owó tí a máa fi gba bójàgbẹjọ́rò gbogbo nǹkan tó bá gbà ìyà tó bá ti bá Sunday Ìgbòho ó ti bá gbogbo ọmọ Yorùbá pátápátá lágbàáyé ìdí nìyẹn o kì í ṣe pé Máyégún sùn ó jí o ó ní àìwá ẹja dáwó jọ. Mm -mm ọ̀rọ̀ sísọ ló sú àwọn èèyàn lórí Mayegun's Diary Politico èyí tó wá ká wọn lára jù ni pé nígbà tí ó di oṣù kejìlá ọdún 2021 ọdún tó kọjá ni wọ́n bá sọ wípé wọ́n tún ti fi oṣù mẹ́fà kún àtìmọ́lé Sunday Ìgbòho ìyẹn nìkan kọ́ o àwọn èèyàn tí wọ́n bá nílé ńgbà tí wọ́n lọ sílé Sunday Ìgbòho tí wọ́n kó níbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń fi àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n fi ń wọ́ wọn kákàkiri a lot ló ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ táwọn èèyàn ò sọ síta a ní a twenty five million naira la fẹ́ kó jọ ta fẹ́ fi fà pé nǹkan kí nǹkan tó bá gbà ní nàìjíríà outside nàìjíríà ìgbowó ò ní lóṣù mẹ́fà míì mọ́ látìmọ́lé ìdí nìyẹn tí a ṣe bẹ̀rẹ̀ ní ìparí oṣù kejì ọdún yìí wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ láàárín wákàtí mẹ́rìnlélógún a ti dá owó tó kọjá mílíọ̀nù mẹ́jọ náírà láàárín ọjọ́ kan péré a níwọ̀n ìgbà tí Ìgbòho ti sọ pé bẹ́ẹ̀ ni tẹ́ bá sọ pé ẹ fẹ́ jà fún mi mo fọwọ́ sí i àti gba agbẹjọ́rò agbẹjọ́rò lọ sí Benin Republic ò ní wọ́n ṣí gbòwó sílẹ̀ o ṣùgbọ́n àwọn èèyàn wa ò dáwọ́ owó dídá lílọ bíbọ̀ láàrin oṣù mẹ́ta àti dá owó tó lé ní twenty million naira ẹ wá máa gbọ́ o láàrin oṣù mẹ́ta yìí náà láti ṣe ohun ríbi ríbi ríbi ìyẹn àwọn ọmọ ẹgbẹ́ Temple of Truth yìí àti gbogbo ọmọ Yorùbá lágbàáyé tó bá wa dá sí ní oṣù kẹta ọdún láftà tí a ti kó mílíọ̀nù méjì fún agbẹjọ́rò gẹ́gẹ́ bí owó àsansílẹ̀ àwa ò rẹ́dì láti bẹ ẹnì kankan a rẹ́dì láti rábàbà fẹ́nì kankan ààrẹ́dì láti fi owó bẹ́ẹ̀ yàn ṣé wọ́n fẹ́ ṣẹjọ́ ni a bá wọn ṣẹjọ́ òun lè ròǹgbà wa ibi tó bá dẹ̀ ẹ̀wọ̀n kò dé la fẹ́ bá wọn ṣe kíni o òun la fẹ́ fà dé bóyá kùkùkù gìrìgìrì ẹsẹ̀ àbí nǹkan ṣá wọ́n ṣí gbogbo sílẹ̀ ó wá kó àwọn méjìlá tí wọ́n kó nílé Ìgbòho kí la lè ṣe báwo ni kéèsì títí wọn kí lẹ fẹ́ ká ṣe sí i wọ́n ní wọ́n ti sọ débì kan àwọn agbẹjọ́rò wọn sọ wípé ọ̀rọ̀ wọn ti yanjú síbì kan owó ló kù lórí ibi lórí afọ́nrán yìí lórí platform yìí ni a ti agree pé bó tiẹ̀ jẹ́ pé kò tiẹ̀ fi bẹ́ẹ̀ tẹ́ wa lọ́rùn ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìrànlọ́wọ́ lala fẹ́ ṣe fún wọn gbogbo èèyàn tí ó bá ti di ẹni tí ìjọba nàìjíríà ń dà láàmú torí pé ó sọ pé òun ọmọ yorùbá òun dẹ̀ fẹ́ gba Odùduwà nation nǹkan tó bá fẹ́ ẹ jẹ́ a fún wọn lórí afọ́nrán yìí láti approve four point eight million naira nínú owó tá a dá ni o. nígbà tí wọ́n fi olóyè Sunday Ìgbòho sílẹ̀ nínú owó tá a dá a ní pé àwọn bàbá akíntóyè bàbá adẹniran àtàwọn àtàwọn ẹbí wọn kọ̀ọ̀kan tí wọ́n tẹ̀lé wọn lọ benin republic látìgbà tí wọ́n ti mú sunday igbòho a dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó ti ń ṣe bí wọ́n ṣe ń jẹ bí wọ́n ṣe ń mu fún bí odindi oṣù méje ṣùgbọ́n gbogbo ti jáde kí la lè ṣe fún wọn ẹ̀yin ẹlẹgbẹ́ mi ò lórí afọ́nrán yìí òun la ti gbé bùkátà gbogbo nǹkan tó wùn kó jẹ́ bùkátà wọn pátá ní oṣù kẹta ó ná wa ní one point seven million naira o nígbà tó tún di oṣù kẹrin ìyẹn oṣù tó kọjá yìí a tún ṣe the same thing o ó tún ná wa ní one point seven million naira oṣù yìí ni a ti wá wò pé hmm, nígbà tó jẹ́ pé èròǹgbà owó tí à ń dájọ yìí ni wípé gbogbo nǹkan tí a bá lè ṣe tó lè mú ọ̀rọ̀ Yorùbá nation yìí lókùnkúndùn lọ́kàn ọmọ Yorùbá gangan gangan la lè ṣe kì í ṣe owó àdápín tá à ń pè ní àpapín ìyẹn ló fa o tó fi jẹ́ pé owó tá a sọ pé a fẹ́ máa dá láti oṣù kejì ọdún yìí òun la sì tún kó dání tá a ṣe a ti ná ná ná ná ná ná nínú ẹ̀ owó sì tún kù ní kẹ̀lẹ̀ o lórí afọ́nrán yìí láti gbà pé gbogbo owó tí a fún àwọn bàbá wa fún ìtọ́jú àti nǹkan yòówù tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ ó mà ná wa ní three point nine million naira àbí one point seven one point seven five hundred three point nine million naira nínú owó wa ta dá ni o nínú owó wa tada la ti sọ wípé ẹ ṣe má jẹ́ ká kàn tiẹ̀ kó owó yìí dání kí a fi máa ra oúnjẹ fún gbára gbáfàwò ẹ ṣe jẹ́ àti ẹ̀ ká tiẹ̀ dán wọn wò díẹ̀ lórí pé ọ̀rọ̀ Yorùbá Nation yóò kì í ṣe ọ̀rọ̀ social media wọ́n ní ká go public i dey agree láti go public i òun ló fa gbogbo bíbọ̀dù tí ẹ̀yin tẹ bá ń wò mí láti nàìjíríà báyìí tẹ rí lọ́nà Lagos Ìbàdàn expressway àwa la gbé síbẹ̀ tẹ bá ti rìnrìn àjò yín dé ọ̀nà Ilé Ifẹ̀ àwa la gbé síbẹ̀ tí ìrìn àjò tiyín bá gba ọ̀nà Lagos àmì kíkọ́ tó ń pè Abẹ́òkúta Ìṣàgámù expressway Ìbàdàn lọ tẹ bá rí bíbọ̀dù wá ń bẹ̀ẹ́ àwa la gbé síbẹ̀ nu owó ta dání wọn ìwọ tó jẹ́ pé ìrìn tiẹ̀ ọ̀nà ẹ̀pẹ́ ìjẹ̀bú òde Lagos eh, new toll gate ló gbà tó bá rí bíbọ̀dù wa ń bẹ àwa la gbé síbẹ̀ o ó dẹ̀ jẹ́ ìkòròdú Lagos eh, motorway àbí kílẹ̀ ń pè àbí expressway ló ń gbà lọ tó bá kọjá ní tọkìn tó bá rí bíbọ̀dù wa àwa la gbé síbẹ̀ o bó jẹ́ Sango ló gba toll gate ní Sango tó ń bọ̀ látògùn àbọ̀ ń kúrò lẹ́kọ̀ọ́ tó bá rí bíbọ̀dù wá ń bẹ àwa la gbé síbẹ̀ o now a ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ a ṣe bíbọ̀dù tó ń lọ bíi mẹ́wàá gbogbo eléyìí náà wà lówó tó pọ̀ díẹ̀ náà but owó tó níyì ni nítorí pé gbogbo ojú tó rí bíbọ̀dù yẹn ò lè deny pa àwọn ò rí so àbálọ àbábọ̀ a ti ná owó tó ti lé ní sixteen point six million naira mi ò fẹ́ sọ èyí tí a ti ṣe fólóyè because mo decide láti keep owó tí a fi ń ṣe ìwọ̀nba ìrànlọ́wọ́ fún olóyè fúnrara ẹ̀ láti ìgbà tí wọ́n ti fi wọ́n sílẹ̀ and for the father yìí pé few times tí mo ti mention ẹ̀ eh, mo feel like bí ìgbà tó yẹ pé bí ìgbà tí èèyàn kan èèyàn èèyàn yẹpẹrẹ bá kan ṣùgbọ́n nígbà tí àsìkò bá tó ẹ mọ̀ so fà lọ fà bọ̀ mo tún ti ń ná owó wa lọ báyìí ege ni o because ṣe rí gbogbo bíbọ̀dù tá a sanwó ẹ̀ lóṣù kan sẹ́yìn tó bá ti di ọ̀la àtọ̀túnla owó tí a san máa bẹ̀rẹ̀ sí ní jóná o àwọn èèyàn ní ká fi sílẹ̀ pé tó bá ṣeé ṣe ẹ́ ká tún sanwó oṣù ká tún ṣe mọ ká tún sanwó mọ ká sankanlẹ̀ ọdún ṣùgbọ́n ọbẹ̀ tó dùn owó ló pa o níwọ̀n ìgbà tó dẹ̀ jẹ́ pé tẹkíníkì tá fi ń ná owó ta ní lọ́wọ́ ni wípé a máa ná díẹ̀ díẹ̀ dìgbà tá máa fi ná tán o àti fẹ́ wá ná tán báyìí o lẹ́ni tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo tún ti release one million naira kan òun ni láti extend gbogbo tẹ̀ náà àwọn bíbọ̀dù wa láti ọ̀la lọ kánlẹ̀ oṣù kẹfà that is oṣù tó ń bọ̀ ending June tí a bá sì decide láti túbọ̀ ṣe mọ́ a sọ̀rọ̀ lórí ẹ̀ táyé bá gbà wá lálẹ́ yìí àwọn èèyàn ti ń pè mí tí wọ́n fẹ́ ṣe títí wọn personally tó ń sọ pé àwọn rẹ́dì láti san two hundred thousand two hundred and fifty thousand yẹn láti gbé bíbọ̀dù yorùbá nation yẹn sí àdúgbò tàwọn ní kwara ní o ní kogi ní o lẹ́kìtì ní o londo ní o gbogbo yẹn ló ti wà open báyìí ṣùgbọ́n ìta ṣìṣe náà àti ti sanwó ẹ̀ di parí oṣù keje o so nǹkan tí a wá ń ṣe yìí wọ́n níwọ̀ tí o bá ń sun àgbàdo fún afọ́jú wàá máa súfèé ni o ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ aṣojú ètò ìpolongo fún Yorùbá Nation wọ́n sọ wípé àwọn tì wá lẹ́yìn kí a padà wá fẹ́ lójú dáadáa pé gbogbo nǹkan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá advocacy humanitarian ni o eh, and all the campaigns all of the sponsorship wọ́n ní kí gbogbo ẹ̀ gba ọ̀dọ̀ lọ o ibi nǹkan tó gbéra dé ọ̀rọ̀ Yorùbá Rescue Fund nìyẹn o intervention la ṣe wọ́n wá ní a ṣe dáadáa wọ́n ní a ṣe dáa débi tí àwọn tiẹ̀ ní àwọn ní ìgbàgbọ́ nínú Máyégún ìtàn yẹn ni mo ní kí n ra sọ fún ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Yorùbá tí ọ̀rọ̀ wọ́n ń dáwó wọn ò dáwó kí ló gbede kí ló bá dé owó wo lélẹ̀ kí ló fi ń ṣe ni mo ṣe ní kí n fi Yorùbá sọ fún yín o sórí ìwọ tí ò bá nígbàgbọ́ nínú gbogbo nǹkan tá a sọ yìí jọ ń torí Ọlọ́run má bá wọn fowó ẹ sí o mi ò lè fowó mi sí nǹkan tí n bá mọ̀ mi ò dẹ̀ lè fowó mi sí nǹkan tí ò yé mi tí gbogbo èyí tí mo sọ sílẹ̀ yìí ò bá ti yí ẹ rárá yín ò sọ pé kì í ṣọmọ Yorùbá o ò gbọ́ mi ọmọ Yorùbá pọ́ńbélé sì ni ẹ́ ẹ̀tọ́ ẹ̀dẹ̀ ni pé kò ṣe kí ni o kò béèrè ọ̀nà kò tó tọ́ yẹn ni mo ṣe sọ wípé gbogbo àwọn èèyàn tí mò ń bá ṣiṣẹ́ lábẹ́lẹ̀ lẹ́yìn ilẹ̀kùn mo trust wọn débi pé kò sẹ́ni kankan nínú wọn ó ti yẹ yín sìn tí àzìn tí mò ń bá deal behind the scene tí mo ní trust issue pẹ̀lú ṣùgbọ́n gbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí wọ́n tó bá wà rò wípé ó ṣokùnkùn kò clear tó ó nídìí láti speculate kò yẹ lórí program yìí ẹ mo máa ń ṣí láìní sílẹ̀ and it is always about random callers ìwọ náà lè pè wọlé kò yẹ kò béèrè any question lọ́wọ́ mi àá dá ẹ lóhùn ṣé mọ ìdí tí a fi ṣe bẹ́ẹ̀ usually tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ owó especially láàrin àwa èèyàn ọ̀rọ̀ owó lágbára gan lára àwọn nǹkan tí àwọn èèyàn kọ́kọ́ béèrè lọ́wọ́ mi nígbà tí wọ́n realize wípé mi ò ready mò ń push back gbogbo bí wọ́n ṣe ń sọ pé Mayegun let's do this let's do that let's do this let's do that mò ń push back mò ń push back lára àwọn nǹkan tí àwọn èèyàn sọ fún mi privately ni wípé Mayegun tí o bá mọ̀ wípé o fẹ́ make impact then o máa go beyond ìyẹn ni pé o máa o máa o máa kúrò lórí ọ̀rọ̀ pé a kàn ń sọ a kàn ń sọ ó ti sọ sọ sọ sọ o lè má mọ̀ pé àwọn èèyàn tó nígbàgbọ́ nínú nǹkan tó ń sọ pọ̀ ju bí wọ̀gán ṣe rò lọ now tí wọ́n fúnra bá ti mọ̀ wípé o tó fi rán òòdẹ̀ máìndì kí wọ́n sọ pé o owó wọn as long as tí wọ́n fúnra ẹ bá ti sọ̀rọ̀ tó ti fi ṣe pé ẹni tó ń sun àgbàdo fáfọ́jú kó máa súfèé ò lè máa súfèé kó tún máa jẹ àgbàdo so ìyẹn ni pé be as open kó gbé gbogbo ẹ̀ síta bó bá ṣe lè gbé síta àwọn tó máa gbàgbọ́ máa gbàgbọ́ o and èmi fúnra mi wá decide wípé tí o bá ní any question tí o bá ní any criticism bóyá tó bá wá ní nǹkan kankan tó yẹ pé o rò pé ó dà pé Máyégún fi ń pamọ́ táwọn èèyàn ò mọ̀ tó dẹ̀ yẹ pé ó dẹ̀ máa ṣe ó máa tàbùkù sí nǹkan tá à ń ṣe yìí àsìkò wà fún ẹ báyìí láti sọ síta and the best advice ni wípé má bá wọn fi owó ẹ sínú nǹkan kan tí o bá mọ̀ sí o eléyìí tí mò ń sọ yìí òun ló bí Yorùbá Rescue Fund o a universal fund nínú àpótí ńlá kan tó dàbí báńkì tí gbogbo wa ń fi owó wa sí tamoye tó wà ń bẹ̀ ìjọ tí wọ́n bá yọ nú ẹ̀ tamoye tí wọ́n yọ ń bẹ̀ tamọ̀ nǹkan tí wọ́n fi ṣe àwọn wo dẹ̀ ni wọ́n gbà á now process tí ó gbé Yorùbá Rescue Fund dé nìyẹn o fún wọn tó bá ti ń gbọ́ tó ti ń gbọ́ tí ò yí ẹ purpose yẹn ni wípé ẹnu lásán ò gba nation o wọn kì í fẹnu gba Yorùbá nation o kò sílùú tí wọ́n ti ń fi ẹnu gba country ara wọn o torí Ọlọ́run ò ṣe kò fún yín lódùdúwà republic o in fact tí ẹ bá ní reliable source ìyẹn ni pé kí ẹ ní ibi tí ẹ fi ọkàn tẹ̀ wípé owó ìrìn àjò yìí ti ń wá tí ẹ bá níbi tẹ́ ti a kàn ń ṣe fàájì lásán ni ọ̀rọ̀ ẹnu lásán ni ìdí nìyẹn tí eléyìí fi wáyé pé tí Mayegun bá lè kó owó jọ lórí Mayegun's diary politico tí Mayegun dẹ̀ ń ṣe àkáǹtì every penny wọn bí wọ́n ṣe ń ná tẹ́nìkankan ò dẹ̀ padà wá sọ pé irọ́ ni o kò fún mi ní o kò fún mi lówó kankan o ah thirty thousand ló fún mi kò fún mi ní one million o definitely àwọn èèyàn trust ọ̀gbẹ́ni yìí and àwọn tóun kan máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ lábẹ́lẹ̀ ẹ́ wọ́n tiẹ̀ ń ṣe bí a ṣe ti ń wa kí wọ́n ṣe láti jọjọ́ nǹkan tó bí nìyẹn tó bá fi dá ti tèmi tinú oge tó ge jẹ tá à ń sọ yìí ẹ́ àbí a lè sọ pé kí ló ti ń pè é máyégún náà ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ kan tiẹ̀ so nǹkan tó bí Yorùbá Rescue Fund nìyẹn ní tó túmọ̀ sí wípé gbogbo ẹgbẹ́ pátápátá tó ń ṣe ìpolongo fún Yorùbá Nation ní gbogbo àgbáńlá ayé ni wọ́n lè wá bá wa fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìrànlọ́wọ́ fún nǹkan tí wọ́n ń ṣe. ṣe fún yín lẹ́gzámpù oríṣiríṣi àwọn èèyàn ló ń contribute fún orí ọ̀rọ̀ Yorùbá nation yìí ṣùgbọ́n eléyìí ń ṣe tiẹ̀ tọ̀hún ń ṣe tiẹ̀ nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé àìmọye àwọn èèyàn tó náà wọ́n ń ṣe Yorùbá nation àwọn olóṣèlú ló ń ṣiṣẹ́ fún kí ló fà á ọwọ́ wọn lọ ti ń gbowó tọrọ kọ́bọ̀ tán fi ń ṣe kíni o tán fi ń manage ara tán fi ń sọ pé Yorùbá làwọn Yorùbá nation Yorùbá nation so àsìkò ìbò ti dé báyìí nísìnyí ẹ ti ń rí gbogbo àwọn tó ń pariwo Yorùbá nation lọ́dún méjì sẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ń pariwo Tinubu wọ́n ti ń pariwo Ọ̀ṣínbàjò wọ́n ti ń yí gbogbo ẹ̀ pọ̀ wọn ìdí nìyẹn gbogbo oríṣiríṣi àwọn so àwa fẹ́ a fẹ́ mú òpin dé gbogbo ẹ̀ níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé lóòótọ́ ló ń ṣe ọ̀rọ̀ ìpolongo fún ìjàǹgbara fún ilẹ̀ Yorùbá òmìnira yẹn tí o bá súnmọ́ wa àwa ṣetán láti gbé ẹ lárugẹ kí a fún ẹ ní ìrànlọ́wọ́ tó yẹ kí a jẹ́ kí o kí nǹkan tó ń ṣe kó tó kó délé kó dóko kó ju ibi tí ìwọ gan tiẹ̀ rò kó tiẹ̀ máa dé lọ as long as ti idea ẹ yẹn ẹ tó bá ti jẹ́ pé lóòótọ́ fún ti Yorùbá nation ni nǹkan tó ń pè ní rescue fund nìyẹn o idea pọ̀ àwọn èèyàn lá idea oríṣiríṣi ọ̀nà tá a fi lè gba Yorùbá nation bọ̀ wọn ò lówó ẹnu mo lálàá kan ọlọ́run fi wọ̀n mí igbá àwo bọ̀ wọn lówó láti fi push anything ẹnu ẹnu dẹ̀rẹ́ ò gba nation so lẹ́ẹ̀kan sí àti wá ń débi tí a ti ń ná owó tá a kó jọ tẹ́lẹ̀ àti fẹ́ẹ̀ ná tán báyìí òwò wa ti ń súnmọ́ five million báyìí o láìpẹ́ láì jìnnà a bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ sí i because a sì máa náwó mọ́ lóṣù yìí ṣùgbọ́n inú mi dùn fún nǹkan kan nínú oṣù yìí náà òun ni Yorùbá Rescue Fund Platform mo máa rẹ́dì ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi kò sí opportunity kankan tó ju èyí tí a fẹ́ níyì lọ just like bí mo ṣe sọ the other time tí o bá work ọwọ́ wa ni ìyẹn pé ìyẹn ni pé gbogbo àìdíà yìí tó bá wáyé ọwọ́ wa ni tó bá tún wáyé lẹ́lẹ́ẹ̀kejì ọwọ́ wa náà tún ni ṣùgbọ́n lọ́dọ̀ ti tèmi níwọ̀n bá aṣọ tẹ fi rán mi o èmi á sọ wípé mo jẹ iṣẹ́ yẹn tàbá wa máa gbé oríyìn fún iṣẹ́ yẹn tó bá máa wá kálé tó máa ká oko tó máa wá gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ tá a wá fa gbogbo ọmọ Yorùbá mọ́ra àtiwọ́ tó ń wò mí báyìí tó sì ń ṣe wọ́n Nàìjíríà sórí nǹkan tá à ń ṣe yìí ìwọ fúnra ẹ náà sì máa embrace ẹ nítorí pé kí ni nǹkan tó máa change gbogbo story gbogbo nǹkan tá a ti ń sọ láti jọjọ yìí nìyẹn again ẹ wọ́n ń gbé bọ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ tó bá máa fi dijọ́ Sunday ẹ màá ṣe aṣọ díẹ̀ lójú eégún ọ̀nà wo la wá fẹ́ fi ṣe ọ̀rọ̀ Yorùbá Rescue Fund àìdíà ti rescue fund yìí tún yàtọ̀ pátápátá àìdíà ẹ̀ ni wípé ṣe platform eléyìí eh? àwa la ní láti ìbẹ̀rẹ̀ títí dé òpin títí wa ni àwa là ń ṣiṣẹ́ lẹ́yìn là ń ṣe gbogbo nǹkan lábẹ́lẹ̀ náà ẹ wá mọ nǹkan tí ìwọ bá wá lọ síbẹ̀ tó bá ti rẹ́dì <clears throat> hmm, wà lọ síbẹ̀ wà á lọ sign up nǹkan tí wọ́n ń pè ní sign up ni wípé wà á lọ forúkọ sílẹ̀ tó bá forúkọ sílẹ̀ tó fọjọ́ bí ẹ sílẹ̀ tó wá fi eh, wáyà ìtẹ̀ránṣẹ́ tí a ń pè ní ímeèlì sí ẹ wà á bá wa fi ibi tó ń gbé sí ṣamẹ́ríkà ló ń gbé ibo lamẹ́ríkà ṣé Europe ló ń gbé níbo ló ń gbé ní Europe Eh, ṣeéṣíà ló wà àbí nàìjíríà ló wà nílẹ̀ yorùbá gangan gangan ló wà báyìí báyìí wàá fi síbẹ̀ ó ti forúkọ sílẹ̀ nìyẹn kò wá sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ pátá tí a fẹ́ ṣe tó kan tó kan ilẹ̀ yorùbá àtàwọn ọmọ yorùbá tí wò ó ní mọ̀ sí pé o ti forúkọ sílẹ̀ yẹn wàá máa gba àtẹ̀ránṣẹ́ lóòrèkóòrè tó máa máa sọ nǹkan tá à ń ṣe tó máa yàtọ̀ sí gbogbo nǹkan tẹ́ ń rí sìn yín o sórí tó bá wá ṣe yẹn tán ẹ wàá tún wá ṣe nǹkan ẹyọ kan ìyẹn o tó bá wùn ẹni o ìyẹn ò ń ṣe dandan o ìyẹn ni wípé wàá wá lọ sí ibi tí a ń pè ní donation sórí ní donation yẹn ẹ tó bá ṣe débẹ̀ báyìí o láǹfààní láti fún wa ní one dollar péré àbí one pound péré one pound or bóyá five hundred naira owó yín ní nàìjíríà or one thousand naira owó yín ní nàìjíríà ó lè fúnra ẹ sí oye tí mo fẹ́ dáre owó yìí dẹ̀ ni mo fẹ́ kẹ́ máa yọ lára mi lóṣooṣù kí nìyẹn túmọ̀ sí ó túmọ̀ sí wípé tí a bá ní ọmọ yorùbá one million ẹ jẹ́ ká think big ẹ jẹ́ ká ronú bá ṣe tó wọ́n ní gbogbo wa ní gbogbo àgbáyé àwọ̀ two hundred and fifty million so tí nǹkan ta fẹ́ ṣe yìí bá gbé èèyàn one million wá láàárín oṣù mẹ́fà péré tí èèyàn wá one million yẹn bá ń san one pound ní ìta pè ní one pound sterling lóṣù lóṣù méjìlá twelve pounds nìyẹn ìyẹn ni pọ́ùn méjìlá ṣé wá rí pọ́ùn méjìlá yẹn ẹ́ tí èèyàn one million bá san pọ́ùn méjìlá yẹn lọ́dún ṣé n sọ nǹkan tó jẹ́ fún yín ó jẹ́ mílíọ̀nù méjìlá pọ́ùn owó ìyá ṣàlí ni mo fi ń ṣàpẹẹrẹ o irú àwọn owó báyìí ó tó fún wa láti rán àwọn èèyàn lọ sí ìletò sí ìletò abúlé sábúlé ìlú sí ìlú ìgbèríko sí ìgbèríko tí wọ́n máa máa pohùn rere yorùbá nation yorùbá nation wọn ò wá ní wá lọ́wọ́ òfo wọn á lọ pẹ̀lú gbogbo ohun mèremère tí a fẹ́ kí wọ́n rí a wá fi àpẹẹrẹ lélẹ̀ bí wọ́n ṣe ń ṣe ètò ìlú mo fún yín ní àwọn àìdíà yìí bóyá mo ti ń ronú púpọ̀ jù ah mayegun twelve million pọ̀ tábà lọ two hundred million ńkọ́ ẹ wo ẹ ti di country. so concept yẹn nìyẹn o so ìwọ tó wá ń wò mí báyìí ṣó mọ̀ pé ẹ̀tọ́ ẹ̀ ń sìn ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí lèmi gan lè ṣe o àìdíà ah, Yorùbá nation àìdíà wo ni mo ti sọ pé mo fẹ́ gbé wá tó yẹ pé a lè ṣe níbi báyìí a lè ṣe níbi báyìí báyìí a ah, tó yẹ pé tàbá rí tàbá rí good uh, sponsor àìdíà yìí tàbá gbé àìdíà ìwọ bíi tàbá gbé kinní kan wọ bíi ó lè change nǹkan báyìí àsìkò tiẹ̀ rí láti bẹ̀rẹ̀ sí ní ó yá kó padà lọ sínú lẹ́sìn ó ti yé kó padà lọ sí orí drawing board ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi nǹkan tó wò pé a lè ṣe ńlẹ̀ Yorùbá ṣàpá àwọn kan wà àwọn ẹgbẹ́ kan wà ẹgbẹ́ aláàbò ni wọ́n ńlẹ̀ Yorùbá ààbò làwọn wà fún gbogbo à ń ṣe ọ̀rọ̀ Fúlàní ajínigbé agbénipa yìí ààbò ilẹ̀ Yorùbá ẹ wọ́n ní lọ́wọ́ ṣùgbọ́n wọn ní ràn lọ́wọ́ tó tó kò yé yín gbogbo ọ̀rọ̀ ó ṣe fúlàní kò ṣe fúlàní ẹ wọ́n ń ṣokò wọ́n ó yẹ yín sìn àwọn kan wà nílẹ̀ yorùbá tó yẹ pé iṣẹ́ tiwọn wọ́n mọ ilẹ̀ yorùbá tinú tẹ̀yìn. bọ̀ irinṣẹ́ irinṣẹ́ ló ń dà wọ́n láàmú àǹfààní yẹn rèé irú àwọn ẹgbẹ́ bẹ́ẹ̀ kò ń ṣe irinṣẹ́ nìkan ló máa rí wọ́n á tún rí ètò ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ ààbò tí à ń pè ní training a ní fẹnu máa sọ mọ́ a máa máa ṣe ni a ẹja lọ ẹja ẹjẹ ká lọ kọ́ àwọn èèyàn wa bí wọ́n ṣe bí wọ́n ṣe lè dáàbò bo irú nǹkan báyìí báyìí ni wọ́n ṣe lè lo irú àwọn irinṣẹ́ báyìí báwo lọ́ọ́ lè ṣe gbá lọ́ọ́ lè ṣàwo a ní máa fẹnu sọ a ní máa dúró de pé kí àwọn olè jẹgúdújẹrá yẹn ń kọ́ ọ kan gbé owó wọn wá fún wa ká tó ṣerú ẹ̀ mọ́ a lè kó àwọn èèyàn jọ correct correct ẹ gbọ́ mi so the point tí ó ń jẹ́ Yorùbá Rescue Fund nìyẹn o èmi Máyégún kàn dàbí holding bank yín ni kì í ṣe èmi mo lówó in fact láti ìgbà tí mo ti ń sọ fún yín sìn pé mo fún gbá ní four million mo fún tàmẹ̀dùn three kìíní kan million mo fún tàmẹ̀dùn two kìíní kan million ìgbà kan ní one million ṣe gbọ́ pé mo fúnra mi ní one eh, hundred naira ń bẹ̀ àbí mo ti ṣàkáǹtì débẹ̀ mi ò tí ì ṣàkáǹtì débẹ̀ torí ẹ tí ì sọ pé kí n àbí ẹ ṣáà ti sọ pé Máyégún yá bọ́jẹ̀tì tiẹ̀ rèé because mo níṣẹ́ tèmi tí mo ṣe gbogbo wa náà ń ṣe voluntarily ni majority àwọn èèyàn wà tó ń ṣe ọ̀rọ̀ yorùbá ni tó ń mú lókùnkúndùn gan tó dẹ̀ ń ṣe tọkàn ń ṣe tó ń ṣe tó ń ṣe torí pé èèyàn fẹ́ fún wọn kankan irú àwọn ẹni bẹ́ẹ̀ làwa fẹ́ fà mọ́ra ẹ ká bá wọn lẹ́yìn ká fún wọn nírànlọ́wọ́ ká tì wọ́n dáadáa káwọn gan ríra wọn àti pé lídà ni ẹ́ nàìjíríà ló ń dáwọ́ bò ẹ́ lójú àwa lè pín yín lẹ́yìn lóríṣiríṣi program tó máa jẹ́ kí ọ̀rọ̀ yorùbá nation yìí di ọ̀rọ̀ tó ń sọnù gbogbo ilé káàkiri ó níbi tá a ṣe ń lọ o gbogbo eléyìí tí mo ń sọ yìí ó sì níbi tá a ṣe ń lọ but gbogbo aṣọ kọ́là ń sá lóòrùn nǹkan tó bí ọ̀rọ̀ rescue fund nìyẹn o so bóyá a fẹ́ ṣètọ́jú alànà ni o a fẹ́ ṣètọ́jú deputy alànà ni o a fẹ́ rán àwọn èèyàn lọ sílùú òyìnbó lọ bá wa rí àwọn kan níbì kan ni o a fẹ́ rán àwọn kan lọ síbì kan kọ́ lọ́ bá wa ṣèpàdé níbì kan ni o o a fẹ́ a fẹ́ organize eh, big eh, congress níbì kan fáwọn ọmọ Yorùbá lágbàáyé ni o àní máa lọ máa tọrọ owó lọ́wọ́ ẹnì kankan mọ́ Máyégún tó jẹ́ Odimbe gbogbo yín lẹ kúkú rí ńgbà tí bàbá Akíntóyè wá bí tí wọ́n sọ pé Máyégún jọ̀ọ́ ìwọ ni kò bá wa ṣe àtiwọ àtàwọn èèyàn ẹ ẹ̀yin èèyàn mi náà rèé o pálíámẹ́ǹtì mi rèé o. so nǹkan tí a lè fi ọ̀rọ̀ rescue fund yìí ṣe ajajajajajaja ṣorí tó bá jẹ́ the type tó yẹ pé èèyàn tó máa ń jókòó báyìí ṣe mo kọ́ àwọn àlá tó ń sọ pé ó máa ń wá sí ìmúṣẹ kò ń ṣe àlá tí a bá sùn o àlá tó máa ń wá sí ìmúṣẹ jù láyé òun ni àlá tí a jókòó báyìí tá a lá aláyẹn wọn ń díjú ó máa jókòó báyìí ní tó kàn máa ro gbogbo ẹ̀ báyìí ṣá pé ah! lẹ́ẹ̀kan náà akọ̀dà bíi pé wọ́n gbé wá fún ẹ bíi bíi bíi ìran ni wọ́n kàn máa wò báyìí ni ó lè má ó lè má last ju two three minutes lọ o ó mà dẹ́gbà tó yẹ pé ó ti wà ń bẹ̀ fún bíi fún bíi hours ni nítorí nǹkan tí ó máa sáré rí yẹn irú àlá bẹ́ẹ̀ ló ń wá sí mu ṣe o irú àlá bẹ́ẹ̀ òun ni àlá amáyégún torí àlá tó yẹ pé tó bá la tán o máa dúró sórí ìdúró ni o máa dìde dúró ni pé ó yá kí ni mo fẹ́ lọ ṣe ń sìn yín irú ẹ̀ ni mo fẹ́ kí gbogbo wa ní in mind à ń sọ̀rọ̀ nípa Nàìjíríà all the time à ń sọ̀rọ̀ nípa àwọn ti Tinubu à ń sọ̀rọ̀ nípa àwọn Ọ̀ṣínbádé à ń sọ̀rọ̀ nípa gbogbo àwọn ẹranko yẹn ọ̀rọ̀ la kàn ń sọ ṣùgbọ́n lórí Mayegun's diary political. àwa ti ń take action so a ní láti lọ tọrọ owó lọ́wọ́ ẹnì kankan fi ṣe anything more? ó dàbí pé kéèyàn kan ṣàkàrà wá ń sìn kan ni wọ́n ti gbé èèyàn wa kan lọ sí kóòtù báyìí báyìí báyìí kí wọ́n á débi kí wọ́n á sọ pé wá wọ́n ná ọlọ́pàá wọn kan ti mú èèyàn wa kan o à kí ló kí wá ẹ wá à ń lọ gba lọ́ọ̀yà ni o ṣé ẹ̀rù owó ló máa bà wá bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ẹ sọ fún mi ṣé owó lè bà wá lẹ́rù bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí pé owó lọ́ọ̀yà ìjà sáré gba lọ́ọ̀yà ṣó million fún gan ó sì ń Ìgbòho báwo lọ̀rọ̀ owó yìí ṣé ká sọ pé kí lọ́ọ̀yà yẹn ń kọ́ ó ti kówó yẹn dání tipẹ́ ọ kó yọ iye báyìí kó kó ìtókù fún wa irọ́ irọ́ irọ́ ẹ filẹ̀ ẹ filẹ̀ ẹ já gbà pé lọ́ọ̀yà lọ́ọ̀yà platform yín nìyẹn tẹ bá ti ní issue tẹ́yìn náà bá pè é tí mọ̀ pọ́wọ́ kan ló máa gbá aago àti kó two million fún sí òtílé lóṣù méjì ààyè lọ́wọ́ ààyè lọ́wọ́ wò ojoojúmọ́ kẹlẹ̀ mi ń wò pé ah kí la lè he ǹkẹ́. so ṣé tí èèyàn kan bá ṣàkárà wa pẹ̀lú kóòtù ń sìn yín tó bá jáwọ́ èèyàn wa tán náà àwọn ò fẹ́ ṣẹjọ́ àwọn ò ẹ má jà ṣẹjọ́ jẹ́ ẹ̀jẹ̀ ṣègbà ṣe àṣàwò ṣé kì í ṣẹjọ́ làwọn afẹ́ ṣé wọ́n lè fẹjọ́ dẹ́rù bà wá mọ́ sìn sórí nǹkan tí mò ń sọ nìyẹn tí a bá nírú Yorùbá Rescue Fund ẹ ọ̀rọ̀ pé irú irú kíní kan yẹn ó yẹ ká máa ṣe nǹkan báyìí ni torí bí wọ́n ṣe ń sọ yẹn ló ti ń ṣẹlẹ̀ ẹ irú ọ̀nà kíní kan kíní kan ó yẹ ká lọ ṣe báyìí báyìí síbẹ̀ ni bó ṣe ń sọ yẹn torí ó mọ̀ pé a ní a lè ṣe ni irú nǹkan tí Máyégún àtàwọn ẹmẹ̀wà ẹ̀ àtẹgbẹ́ ọmọ Yorùbá àtọ́n tó nífẹ̀ẹ́ Yorùbá nǹkan tí wọ́n ṣe nìkan ṣe nǹkan tá à ń ṣe nìyẹn o. mo ní kí n ṣàlàyé bẹ́ẹ̀ fún yín mo dẹ̀ pé ẹ lè béèrè question lọ́wọ́ mi anytime. àṣìlówó lọ́wọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ìjẹ̀bú tí èmi jẹ́ owó ò fi bẹ́ẹ̀ free láti kólẹ̀ lọ́wọ́ tèmi bẹ́ẹ̀ yẹn so nísìnyí tá a ti wá ń lọlẹ̀ tó yẹn tó ti ń gègé lọlẹ̀ ẹ̀yin èèyàn ò dẹ̀ fi bẹ́ẹ̀ fowó síbẹ̀ yẹn mọ́ bóyá torí èmi náà tiẹ̀ rí ìzòwò mọ́ somehow somehow èmi náà dẹ̀rẹ̀ bóyá torí ìlú òyìnbó tèmi náà wà dẹ̀ ni ó ti yẹn ń sìn mo believe pé tí mo bá fẹ́ make a contribution sẹ́ni tó bá ti donate lẹ́ẹ̀kan ẹ̀ lóṣù that's all right ṣé you get kò ń ṣègbà tí wọn bá ń squeeze yín ah ó yẹ èmi ò mọ̀ ṣe ó máa ń ṣe because mo bọ̀rọ̀ owó ṣe ń rí lára personally mo mọ̀ ọ́ so yẹn ló fàtà tó yẹn ò ṣe tó ti di pé a ti ń gègé wá sílẹ̀ díẹ̀díẹ̀ nsìn nítorí emergency ni o by the time tí mo bá máa fi ṣe àwọn kankan láàrin ọ̀sẹ̀ tá a fẹ́ bọ́ sí yìí o wa lè jòrò wálẹ̀ boom kó já wá sí two point five three million naira tó bá dẹ̀ ti débẹ̀ yẹn ó dẹ̀ ti di àwọn owó tó máa ń sọ pé overdraft ẹ̀ eh? a lè empty ẹ̀ kakú going to overdraft or tàbá sì rí any receiver or anything i will let you know kò yé báyìí but by then yorùbá rescue fund would have uh, started so gbogbo àwọn major tin táwọn yan gbogbo àwọn major tin táwọn fi owó wa ṣe ń sìn yẹn a níní láti fi owó wa ṣe mọ́ọ̀chì wọn mọ́ a kàn máa fi wọ́n sí under project tó bá ti ní ṣe pẹ̀lú yorùbá nation nígbà yẹn ni including every other tin táwọn yan bá ń mú wá agreement ta ní nìyẹn o pẹ̀lú alana àti àwọn ah, ẹ̀mẹ̀wà other ah, groups tí wọ́n ti bá wa sọ̀rọ̀ tá a fi débi tá dé yìí o so àbọ̀ mi rèé o ẹ́ so wọ́n ní kí n ṣe báyẹn sọ ṣé ká wá lọ bẹ̀rẹ̀ ètò tìbítìbí ẹ́ in that case màá bẹ̀ yín kí ẹ má lọ bì kankan Tinubu said if they beat him in this APC ẹgbẹ́kẹ́gbẹ́ abracadabra playing out he will go home jẹ́jẹ́lì. No fight, no nothing. Please call the Lagos Abobakus, the Oshogbo Alemajiris, call the crumb eaters, the crumb eat, I mean the crumb chasers, the ass lickers, the all risers, the humble slaves, the obedient fools, and sophisticated morons, that they should not kill themselves. Because even Tifnubu knows, eh, he can only push it no be the same thing again. Make I go make an extra tea. And when I come back, we should then start uh, eh, in earnest. Don't go anywhere. It on the sweet for me to now. It shouldn't go anywhere.